bismillahi rahmani rahim assalamu alaikum wa rahmatullahi wa barakatu àlàyé tírà annahwul wadih lil marhalati thanawiyya tí mòdù rẹ̀ jẹ́ saddul fa'ili auna ibuhu masaddal khobar tó jẹ́ episode one hundred and twenty-five tó sì dédé twelve december twenty twenty. Ìgbà wo ni tó ṣe pé ta bá rí ísímù méjì, àkọ́kọ́ a lè ṣe ìrọ́bù rẹ̀, a lè ṣe ìrọ́bù rẹ̀ ní mubtada. Bo bá sì tún wù wá, a tún lè ṣe ìrọ́bù rẹ̀ ní khabar. Bákan náà, ìgbà wo tún ni tó ṣe pé ta bá rí ísímù méjì, àkọ́kọ́ a gbọdọ̀ ṣe ní mubtada ni, èkejì a gbọdọ̀ ṣe ní khabar. Ìgbà wo bákan náà ló ṣe pé ta bá rí mọ́ tá a bá rí isimu méjì àkọ́kọ́ rẹ̀ a gbọ́dọ̀ ṣe ní kọ́bárù mọ́kọ́dàm a sì gbọ́dọ̀ sí ìkejì ní mọ̀tàdà ohun akhar kò tán síbẹ̀ o bákan náà ǹjẹ́ nǹkan kan tẹ̀ tó ń bẹ àbí àwọn nǹkan kan ń bẹ tó ṣe pé bí ó ṣe jẹ́ pé a máa rí fẹ́ẹ́lù a rí fáìlù ìgbà míì ń tó ṣe pé a ní rí fẹ́ẹ́lù a sì rí fáìlù kí làwọn kan tí wọ́n máa ń ṣiṣẹ́ fẹ́ẹ́lù a gbàlàyé wọn lónìí pẹ̀lú ògo ọlọ́run inshallah ẹ jẹ́ ká lọ síbi kọ́ídà fifty seven yushtaratu fil mubtada'il mushtaqi alladhi yarfa'u fa'ilan aw na'iba fa'ilin يسد مسد الخبر أن يكون معتمدا على نفي أو استفهام inú májẹ̀mú wà fún mọ́tàdá tó bá jẹ́ mushtaq tá a yọ láti ara fẹ́ẹ́lù rẹ̀ mọ́tàdá wo ni wọ́n pè bẹ́ẹ̀ òun ni mubtada tó bá jẹ́ bóyá bí ismul fa'ili àbí fa'il tó bá jẹ́ ismul fa'il àbí ismul maf'ul torí àwọn tí ó béèrè pé síyàtọ̀ ń bẹ láàrin fa'ilu àti ismul fa'ili ni bákan náà síyàtọ̀ ń bẹ láàrin maf'ul àti ismul maf'ul bẹ́ẹ̀ ni ìyàtọ̀ ń bẹ láàrin wa kásáré yà lọ síbẹ̀ kó tó di pé a máa lọ síbi interfetrit lónìí gàgà fa'ilu tí mo bá ní jaa Muhammadun muhammadu níyà yín fáìlù ni kì í ṣe ismu fáìlù kí nìdí torí pé kò wá lérí sùnwọ̀n fáìlù fáìlù ni òun ló ṣiṣẹ́ maji'u àmọ́ kò wá lérí sùnwọ̀n fáìlù àmọ́ tí mo bá ní jaa musafirun musafirun yà yín ó jẹ́ isi ó jẹ́ fáìlù tó sì jẹ́ pé simul fáìlì ni torí pé òṣùwọ̀n fáìlù ló bá wá láti ibi sáfárọ̀ yusafiru musafir náà lẹ́yìn ìgbà tá a ti mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin fa'il àti ismul fa'il ok mubtada tó bá jẹ́ mushtaq tó bá jẹ́ ismul fa'il àbí mubtada tó jẹ́ ismul maf'ul maf'ul bákan náà gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe fún fa'ilu náà ni ó wà fáwọn náà a lè rí a lè rókọ tí ó jẹ́ maf'ul bihi tí ó dẹ̀ ní jẹ́ ismul maf'ul so èyí tí ó jẹ́ ismul maf'ul òun lèyí tó wá lérí òṣùwọ̀n eh, tó wá lérí òṣùwọ̀n maf'ul ok èyí tí òṣùwọ̀n mọ̀fóòlù àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá bí mọ̀sálẹ̀ níbi fáìlì tó jẹ́ sùláṣì ni àbí rúbáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so mọ̀fóòlù bí ń tiẹ̀ òun yàtọ̀ sí ismul mọ̀fóòlù so mọ̀tàdà mushtaq òun ni mọ̀tàdà tó ṣe pé ó jẹ́ bóyá ismul fáìlì àbí mọ̀fóòlù bihi mọ̀tàdà tó jẹ́ mushtaq yìí a máa ṣiṣẹ́ fíìlù rẹ̀ tó ṣe pé ní tó bá wá lẹ́yìn rẹ̀ yóò jẹ́ fáìlù ó sì tún lè jẹ́ naibul fa'il èyí òwú tó bá jẹ́ ida fa'ilu ni àbójẹ́ naibul fa'il a máa dípò khobar tabari mubtadata tí mubtada òun tó sì jẹ́ ismul fa'il àbójẹ́ ismul maf'ul ọ̀kẹ́ èyí tó bá wá lẹ́yìn rẹ̀ ó lè jẹ́ a lè ní fa'ilu àbí naibul fa'il tí ó máa dípò khobar pẹ̀lú májẹ̀mú májẹ̀mú tí wọ́n gbọ́dọ̀ máa máa wà lára rẹ̀ ni pé ó gbọ́dọ̀ máa jẹ́ pé orúkọ yẹn ó gba wájú pẹ̀lú ismail fa'ili àbí ismail maf'uli ó gbọ́dọ̀ gba wájú pẹ̀lú nafiu àbí istifham gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí gbólóhùn amusafirun akuk musafirun ismail fa'ili ni ó jẹ́ mubtadahum mushtaq ok akuka ni kíláàsì rọ́bùrọ̀ ó jẹ́ fa'il tujnaba masadda al-khabar a ní the khabar àmọ́ àyè tá a ti rí khabar yìí àyè fáìlù lárí kí wàá ní fáìlù rẹ̀ fíìlù rẹ̀ òun kò sí fíìlù ńbẹ àmọ́ ismul fáìlì tó wà ńbẹ ó ti ṣiṣẹ́ fíìlù rẹ̀ torí pé ismul fáìl ismul maf'ul masdar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa ṣiṣẹ́ fíìlù rẹ̀ so musafir ó jẹ́ mubtada tó jẹ́ mushtaq so akuka ó jẹ́ fáìl tó nàbà manabal eh, khobar so tá a bá dẹ̀ wo ma a rí pé ó síwájú pẹ̀lú kíni ó síwájú pẹ̀lú ma bákan náà tá a bá wo kọ́yídà fifty eight idha kana al-mushtaqu mufrodan wa tali'i mufrodan tá a bá rí mubtada tó jẹ́ mushtaq tó ti jẹ́ pé mufrodu ni tó tún wá ṣe pé ọkọ̀ tó wà lẹ́yìn rẹ̀ náà mufrodu ni jaza an yakuna li mubtada an yakuna li وما بعده فاعلا أو نائب فاعل سد مسد الخبر ó tọ́ kí ó kọ tó bá wà lẹ́yìn rẹ̀ tàbárí mubtada tó jẹ́ mushtaq tó yẹ pé mufrodu ni ó kọ tó tún wà lẹ́yìn rẹ̀ náà jẹ́ mufrodu ó tọ́ kìí pò pọn dandan ó tọ́ kí mubtada yẹn ó tọ́ kí ó kà kọ́kọ́ òun ismul fáìlì àbí ismul maf'ul ó tọ́ ká sì rọ́ọ̀bù rẹ̀ ní mubtada ọkọ̀ tó bá wá lẹ́yìn rẹ̀ a lè ṣe ní fáìlù àbí ká ṣe ní naibu fáìlì tó dípò mubtada bákan náà a sì tún lè ṣe ìrọ́bù rẹ̀ ní khabarun muqaddama tó wá sí pókọ̀ tó wá lẹ́yìn rẹ̀ yóò máa jẹ́ mubtada muakhara kó bá lè yé ẹ ká lọ síbi example lápèjúwe ma musafirun akhuk musafir ismu mushtaq ni léyìí tó ṣe pé ó jẹ́ a lè ṣe ìrọ́bù rẹ̀ ní mubtada àkúkà yóò máa jẹ́ fáìlù mo ti ṣàlàyé fún wa ìdí tí fi ń jẹ́ fáìlù kò sí fíìlù ń bẹ àmọ́ musafiru yẹn ti ṣiṣẹ́ kẹ́ni ó ti ṣiṣẹ́ fáìlù rẹ̀ so musafiru jẹ́ mubtada ok àkúkà ó jẹ́ kẹ́ni ó jẹ́ fáìlù marfu eh, bilwa torí pé jẹ́ kanú àwọn àsìmọ́ òṣèta wà wà mudọ́fù káfù mudọ́fù so fáìlù yìí òun ló dípò kábàrù rẹ̀. Right? a sì tún lè ṣe rọ́ọ̀bù bá a ṣe lè ṣe musafiru ní mubtada tí àkókò máa jẹ́ kọ́bàrù a tún lè ṣe musafiru ní eh, kọ́bàrù muqaddam so àkókò wa jẹ́ mubtada hun muakhar tí ń túmọ̀ sí pé a lè ní má musafiru àkókò a sì tún lè ní má àkókò musafiru àpèjúwe ẹlẹ́ẹ̀kejì a mutí onil khadim a mutí onil khadim so muti'u a lè ṣe rọ́ọ̀bù rẹ̀ ní mubtada so alkọ́dímù kó máa jẹ́ fáìlù sádà masádà alkhabar àbí kásì sí rọ́ọ̀bù mutiwu ká ní khabaru muqaddam alkọ́dímù mubtada ọmọ akhar tí ó máa jẹ́ pé a lè ní amuti òní kọ́dím a sì lè sọ pé a lè kọ́dímù mutiya. kọ́ídà tuntun tẹ̀lé kọ́ídà fifty nine pé idha kana limushtaqqu mufradan wa tali'i أو مجموعا وجب أن يكون المشتق مبتدأ وما بعده فاعلا أو نائب فاعل سد مساد الخبر tó bá wá sí pé mọ́bítàdá mùsítákù tá a rí èyí ní ismul fa'il àbí ismul maf'ul ok ká tó lọ síbẹ̀ níbi kọ́ídà fifty eight makidul àpèjúwe yìí ti parí àpèjúwe ẹlẹ́kẹta má makidul ní muthabir sọ̀níyà yìí makhidolun tabasi rọ́bù rẹ̀ ní mubtada alimothabir ó máa jẹ́ naibul fa'ili láti ìrọ́bù rẹ̀ tó sì pé sada masada al-khabar tabara ẹni béèrè pé níbi àpèjúwe àkọ́kọ́ àtẹlẹ́kejì àti àkókò àti khadimu ní fa'ili sada masada al-khabar kí ló dé níbi àpèjúwe ẹlẹ́kẹta tá a sì mothabiru naibul fa'il ìdí ni pé ismul maf'ulu ló síwájú tiẹ̀ ma makhidolun al-mothabir al eh, اسم المفعول مخذول على وزن مفعول اسم المفعول òun ló síwájú tiẹ̀ ló jẹ́ mọ́tàdá tiẹ̀ ìyẹn ló fà á tá a fi ṣe ìrọ́bù alimathabiru ní naibul fa'il sadda masada khobar so bákan náà sì tún lè ṣe makidolo nìkíni ní khobaru muqaddam alimathabiru mubtada ma'akhor kọ́ídà fifty nine tí mushtaku tí ó bá jẹ́ mufrod tó bá ṣe pé kì í ṣe mufrod ló tẹ̀lé tó ṣe pé mọ̀tánà nàbí jámù ó pa dandan ká máa ṣe ká ṣe ìrọ́bù mubtada mushtaku yẹn ní ó pa dandan kó yẹ pé mubtada láṣẹ ìrọ́bù rẹ̀ ní tó bá wá lẹ́yìn rí ó máa jẹ́ fa'il àbí naibu fa'ilin sadda masad al-khabar. gẹ́gẹ́ bí máa musafirun akhawaka musafir mubtada nìkan láti ìrọ́bù rẹ̀ a ní ṣe ìrọ́bù rẹ̀ ní kíni ní kọbárù kínìdí torí pé a lè sọ pé má àkọwáká musafirun níta a lè ní má níta a lè wí ni pé má musafirun àkókà àmọ́ má àkọwáká musafirun lá níta tún lè wí ni pé má àkọwáká musafirun ok musafirun yà yín ó jẹ́ kíni ó mubtada so àkọwáká ó jẹ́ آه، اسم الفاعل أوجي اسم آه، أوجي فاعل سد مصدر خبر آه، فاعل نكيس يعني اسم فاعل سو مسافر مبتدا أخواك فاعل سو so سد مصدر الخبر أوكي okay. أمطيعني الخادمون آه مطيع أوجي مبتدا الخادمون أوجي فاعل توجي سد توجي في سد مصدر الخبر ما مقذون للمثابرون مخذول أوجي مبتدا المثابرون أوجي نائب الفاعل sada musada al-khabar kọ́ìdà tó tẹ̀lé òun ni kọ́ìdà 60 idha kana al-mushtaqu muthannan aw majmu'an wa tali'i kadhalik وجب أن يكون المشتق خبرا مقدما وتليه مبتدا مؤخرا tọ́ba yẹ pé mushtaku ó bá jẹ́ mùsánná àbó jẹ́ ó jẹ́ jámù tó sì ti pé mùsánná àbí jámù náà ló tẹ̀lé tí túmọ̀ sí pé mùsánná mùsánná àbí jámù jámù ó pa dandan kó ṣe pé mushtaku yẹn a máa ṣe ìrọ́bù rẹ̀ ní khabaru muqaddam ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì a máa ṣe ní mubtada'un mu'akhkhar gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí má musafironi akhawaka musafironi muthannin akhawaka muthannana ni so musafironi a máa ṣe ìrọ́bù rẹ̀ ní eh, khabaru muqaddam khabaru muqaddam so akhawaka yóò máa jẹ́ ah, fa'ilun sadda ah, fa'ilun so sada masada ayi mubtada ni ó wá wáyà torí pé musafiron òun ti jẹ́ kọ́bàrú muqaddam so akhawaka òun máa wá jẹ́ fa'il sada masada al mubtada ayi mubtada ni akhawaka máa jẹ́ mubtada yàyí so amuti'una al khadimun so muti'una ó jẹ́ kọ́bàrú muqaddam torí pé pilẹ̀ rẹ̀ ni pé alil khadimuna muti'una so àmọ́ gbà tá a wá gbé e sí wá tó torí uh, istifham so a lè kọ́kọ́ gbé a lè kọ́kọ́ gbé kọ́bárù síwájú so mọ̀tí òwúnà òun jẹ́ kọ́bárù muqaddam alkhadimu na jẹ́ mubtada'un ó jẹ́ fáìlì tó yẹ pé ó bọ́ sí ààyè uh, mubtada'un mu'akhkhar fáìlì sadda musadda mubtada so ma makiduluna li muthabirun makiduluna ó jẹ́ uh, kọ́bárù muqaddam al muthabiruna naibu fa'il tó ṣe pé sada masada al-mubtada ok eléyìí ni àlàyé uh, dárẹ́sọ̀ ti tò ní tẹ̀mírínù fili irob ok àpèjúwe taban asa ironile qitor asa ironile qitor so sairu a hamza yẹn ó jẹ́ alhamza tó lè istifham sairu jẹ́ mubtada umar fún so alqitor ó jẹ́ fa'ilun sada masada al-khabar ok gẹ́gẹ́ bí a ti sọ fún wa ìrọ́bù méjì ni a lè ṣe a lè pe sáírù kó máa jẹ́ mubtada alkitọ́rù khabar fáìlì tó jẹ́ sádàmà sádà khabar a sì lè ṣe ìrọ́bù sáírù bákan náà a lè ṣe ní khabar muqaddam alkitọ́rù kó máa jẹ́ mubtada mu'akhkhar bákan náà má màlúùmù nílẹ̀ muta'anni màlúùmù má ọjẹ́ náfíà màlúùmù jẹ́ mubtada marfu al muta'anni ó jẹ́ náà ibu سد مساد الخبر اللهم اجعله خالصا لوجهك الكريم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك